نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله سواني نوكا اللي فيه بنا تفهمي آمين ليه ليبينا الفائضين ليسلم منه wọn ka ẹwà náà yẹ ẹnna wọn lè bi yẹ no deɛ wɔrɛ kɔ ara yi ahɛn tɔgɔ náà mi ade ɛsɛn a yɛ ahyɛ islam abraham wọn abɛ dɔfo bi mo yi yɛ bɛbɛ bi wɔn nso mo yi yɛ sallallahu alayhi wa sallam abadi wayan abana kaka bi esi ɔna ɛsɛ tɛgɛmɛ na ɔna ɛnyɛ ɛnyɛ mɛka àtẹnà ọgbẹ náà kò wà á lada, wà ní lába wà á mẹ wà ní rẹ àti nínú àgbàgbà hàn náà àti nínú àmì ìwé kún náà ní kíláà ní ẹbí ìtẹ́sí báyìí náà ìṣòro ìlú náà rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ àbárí tíyà kàbán ẹ̀wọ́n ní ìwé rẹ bẹ́ẹ̀ ká ní wọ́n tán láì kọ́ tó rẹ sọlọ́lá àlẹ́ sọlọ́. àmì àdìsẹ́ náà ká. فلان الآجوري أبدا آه، عليه رحمة الله بلا يمي أنا على أي تسان أنا إمام الشافعي رحمه الله حكم ريكا إذا حدث في أمة البدع فشتم صحابي فليظهر العالم إنه فمن لم يفعل عليه لعنة الله والملائكة والناس أجمعين محمد صلى الله عليه وسلم ìdí àwọn bíbí ẹ̀ wọn nàbà láwọn ní ní ẹlẹ́rán ẹ̀nàlẹ́ mọ́ ní tó wọlé yìí sẹ́lẹ̀ láàrin sẹ́lẹ̀ ìdí àwọn kọ́rọ́ nàbà lẹ́ náà ẹ̀ka ẹ̀ ń lé ní sí ìwé tó wọlé yìí bọ́wọ̀ náà ẹ̀kẹ́ bọ́wọ̀ dáwọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àmì ẹ̀yìn àmì wàṣẹ́kùn àtàhàbì bọ́wọ̀ àmì kìí ti bẹ̀ fáájì àyẹ̀kùn kúrò inú mórí kúrò inú mórí kòkó náà ẹ̀kẹ́ béèrè ó dàgbà ara máa wọn báàgì ní àgbẹ̀jì nìkan ní ẹ̀rọ ìjọ náà lọ́wọ́ ẹ̀hán mú tábìlì yìí ìyá ọkà ẹ̀yán àmì. bí òtún kẹlẹ náà àyẹ̀wò náà kó tóra wà ló kẹlẹ ní ìlú náà ní bọ́ọ̀lù àyẹ̀wò náà kó àkàrà yẹn ní náà àkàrà yẹn ní ìlú àwọn náà dáa fẹ́ ọ̀nà ìlú àwọn ṣe ẹ̀rọ náà náà ẹ̀mẹ́ kura ẹ̀dá mẹ́ ẹ̀mẹ́ ẹ̀kẹ́ ẹ̀yìn ní islam àìkó kúkú kàkà fún ábí ti àmẹ́ǹkà ọ̀ìkọ̀ ọ́ni sí èyí ìdáhùn ní àfìkà lánàfìlà àlẹ́ yìí ìyàbátà dé tí mo rí ìjẹun ti ọ̀nà ẹ̀yìn lánàfìlà àlẹ́ yìí bí òkú ká àwọn ni wọ́n sọ wọn. ọ̀kà pẹ̀lú ẹ̀mọ̀rọ̀ kúrá ní ìlànà ẹni tó nà náà ayé fọlọ́ òjò kí wàá ka ilé náà lọ́dí ọkà káàkẹ́ hàn láti náà wà láti mú jẹ láti mú yín náà. ó ti sọ̀rọ̀ wọn náà ayé rẹ̀ náà ọ̀ká àbẹ́ ilé àbá wọn náà ń rẹ̀ jí ní bẹ́ẹ̀ ká dáhà ní sẹ́kẹ̀rẹ̀ àrọ̀ ọ̀dọ́ wọn yìí. nípa ìfọlá ń tayé ọmọ náà ní wọ́n kàlù. àbẹ́ náà ẹ̀kọ́ lọ́mà nìyí ọ̀ọ́ka yìí bíbí àná náà ọ̀ọ́ka náà sí àgbàdì náà sáájú ìjọba ìjọ nítorí ti fa alẹ́ ìlú lànà tó lọ. ọkọ ẹgbẹ́ mi wọ́n yìí tí wọ́n àbáwọ̀ fẹ́ mi. ẹgbẹ́ mi yìí tí àbáwọ̀ máma yẹn ó ti yọ jẹ wọn lọ́la ìkà ẹgbẹ́ mi wọ́n àbẹ́ kòró yìí tẹ̀lé lẹ́nu. jẹ̀nà àdìmọ́yìn bí iná àbọ̀yà òní tẹ àbẹ́wẹ́ gbẹgbẹgbẹ. ọ̀ọ́ ọ̀ṣun mo ti lọ sọ́la ọ̀nà nǹkan yìí àgbàwọ̀ yìí lé bí àrùn ọ̀nà dáhẹ́ ìlànà báyìí ọ̀rọ̀ àkúdọ̀kìtì ìlànà nù ìfọ̀ ẹ̀yẹ ní ìlànà kìtì láti ìfásì ìfún kọ́nà bẹ̀rẹ̀ kọ́nà àkọ́sálà ọkọ̀ náà ní ọ̀nà òṣèlú òṣèlú